Thank you.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 wáì tí fóònù ring tí ò gbé kọ́ ọ̀hún sìn. ring. hello. ẹ̀yin ni cabman tí mò ń bá sọ̀rọ̀ ok good um, tẹ́ bá ti yà wọlé ẹ ti yà níbi police station yẹn good ìrìn àdókò wà ní left yeah uh-huh. mo ti ń rìn bọ̀ lókè ẹ yes yes yes irú mọ́tò wo ni mọ́tò yìí ṣáà yìí ni wine colour tó wà wájú mi. ẹ are you Mr. Wálé Adélájà. 啊！ six alaye you're under arrest. kẹfẹ mi wà nílé ó ti dákú ni mi ò ń ṣe kí n má kọjú bọ sí mi. alaye ó bẹ́ẹ̀ ta kó má sọ ẹni you're under arrest. Ah. Mr. Man, move. kí ni mo ṣe ẹ jẹ́ ìṣàlàyé ara mi. move move. yóò ṣe kírímínà àdígbàpẹ̀ mi dákú sínú. I say move. Ah, ah. ta ló wà ní ẹ gbogbo mi gẹ́pẹ̀ mi ló. mi kò mi ò ń ṣe kírímínà. ẹ gbé gbogbo ẹnu yín sọ̀hún ẹ gbé gbogbo ẹnu yín ẹ gbé sí ọ̀hún ah, ah. ọmọ yín ò ṣàgbà fọ̀hún káṣọ wálé hmm? kò ń ṣọlọ́pàá ó ń gbébọn rìn káàkiri kí ló ń ha yín lẹ́nu. ọmọ mi ò ní bọ̀ ọmọ mi ò pa yín. ṣó dìgbà tọmọ yín tó bá níbọn kó tó pààyàn ni ah, ẹ sọ fún mi ṣó dìgbà tọmọ yín bá níbọn kó tó pààyàn ẹ wò. ọ̀gá ọlọ́pàá ṣẹ́rí inú mi ń dùn pé kò ń ṣe ilé mi ló pa gẹ́rù tá yìí sí if not kí làbá máa sọ. ṣé ṣé mọ̀ nǹkan tó tiẹ̀ wá kọ́ nìkan lọ́dọ̀ lẹ́nu iṣẹ́ mo ka mọ́ tó ń sọ pé. wo ọ̀rẹ́ má yẹ kí n tún ẹ o èmi máa padà ṣògùn owó last ni o o lè imagine nǹkan tí customer kan fojú mi ọmọ kékeré obìnrin ni o. just because mo lọ check ẹ̀yìn tó bá mọ nǹkan tó ṣe fún mi lánàá tó bá mọ nǹkan tó sọ sí mi. wo ọ̀rẹ́ wọ́n máa ń sọ wípé kàkà kí ìjẹ̀bú má lówó ọ̀rẹ́ ẹ̀ ló máa dín ẹ jẹ́ kí n pè padà jẹ́ kí n padà máa pè padà máa pè padà sorry sir. kàkà kí jẹ̀bú má lówó ó máa fọ̀rẹ́ ẹ̀ àbí. Uh, no um, no uh, tí mo mean. shut your mouth ọ̀gbẹ́ni mo gbọ́ gbogbo nǹkan tó ń sọ ó mọyé ìgbà tó ti fi wà ń bí ìṣá ó mọ̀ owó jẹ́ ìsanwó ọkọ fún ẹ ó kéré ju gbogbo nǹkan tó fẹ́ máa dáwọ́ lé yìí o kò fẹ́ ṣoògùn owó àbí. you have to be very careful ọmọdé ara ẹ òun kánjú owó àbí <laughs> ó dà pé ó mọ nǹkan tó wà lẹ́yìn ó mọ̀ ṣàṣọra. Ah, ọ̀pọ̀ ni mi ò tí ì gbà ó kí lọ́mọ mi fẹ́ fògùn owó ṣe. agbọ́mọgbà eh. yín problem ti yín nìyẹn kí lọ́mọ yín fẹ́ fògùn owó ṣe ẹ wo officer i'm sure i've done my due diligence níbi báyìí náà ó wá kùn sí yín lọ́wọ́ àsọlọ́pàá to ensure pé ọmọ yìí kò bọ́nu kínní yìí. Ah. in fact ẹ ti really try ṣé ní gbogbo ìtẹ̀sọ́lẹ̀ gan ó máa help àtàbá délé ẹjọ́. very good. ilé ẹjọ́ ilé ẹjọ́ ah, ilé ẹjọ́ báwo. kọ́tù ni ọmọ tó bá ti yagara wa ẹ̀wọ̀n ni wọ́n máa ń kú sí. Ah, mo dáràn mo dáràn ta ló máa ràn mí lọ́wọ́ báyìí. Ah, mo jàre lọ́yà tó gbójú tó gbóyà tó dáńtọ́ la wá sọ fádájọ́ pé adájọ́ o client mi yìí òótọ́ ló pààyàn o àmọ́ ẹ dálẹ̀ kó máa lọ scot free o tádájọ́ bá ti gbọ́ sí lẹ́nu tó ní ókè o máa lọ scot free o ó tàn. ọmọ mi ò pààyàn ìjà mi. ẹ wo ọ́fíìsà. Um, and there's um, one other issue tí màá fẹ́ discuss by me. ó ní. ẹ pẹ̀lẹ́ ìyá mo fẹ́ ah. ẹ pẹ̀lẹ́ ẹ kú ọ̀rọ̀ ọmọ ó lóun lè jẹ́ kí wàhálà yìí já sásọ àwọn kó jèrè àwọn ọmọ yìí. àmọ́ ṣá kí ni tóun náà wá dédé oògùn wò. Ah, ah oògùn owó bíi ti bò ó má pààyàn ni wọn ló pààyàn ni. èèyàn pààyàn àtòṣù oògùn owó ṣé kò tí ì jọra wọn. ìjọra wọn kọ́ ló ń ṣàṣàánú wa kọ́ ló ń ṣàánú wa wàhálà àwọn ọmọ wa yẹn ń pọ̀ jù ìgbà míì wọ́n á ya wù wọ́n á ya pépà. ọmọ tó jẹ́ pé jẹ́jẹ́ ìlú ń lọ mo ṣe inú ẹ inú ẹ inú ẹ kò ń sọ̀rọ̀ ẹnu ẹ tán ó ga o ṣe ráwọn ọmọ wa yìí ọlọ́run nìkan ló lè bá wa tọ́ wọn o ká máa sọ̀rọ̀ á níbi tá a máa sọ sí bò bá ti ráwọn tiẹ̀ tó ń jọ ń ṣe gbogbo ẹ̀ mọ́ra wọn tó hmm, hmm. jẹ́ pé ah, ọmọ mi gbàgbà mi ìtẹ́ bá rí wọn bí tán ti náwó ah. owó tí ìyá wọn ò lè ná tí bàbá wọn ò lè ná owó wọn ná wàá ṣe gbogbo ẹ̀rín gidi ju gbogbo èlò kọ́ ló ń ṣàkọwà mọ̀ ọ́ ṣe àmín kọ́ ló ń jẹ́ àjèrè agbára olówó ànífojúsùn kún àwọn ọmọ yìí gbogbo nǹkan téèyàn fẹ́ kó rìnrìn gidi ah, gbogbo èlò máa rìnrìn gidi lọ èyàn ò ní ṣe lásán. Hmm. kọ́ ló ń jẹ́ kó dé láyọ̀ o kó bá wa náà láyọ̀ àtàlàáfíà. ó lè má wàá bá wa láyọ̀ o àní kó ṣá tètè dé dẹ́mu wọn á ti lù sí bí lù sọ̀n gbogbo bí á ti á tètè dé nǹkan míì ah! ayé ò ń ṣàdúrà jẹ́ nǹkan lè máa. ẹ wo kọ́lọ́mọ tọmọ ẹ o àmọ́ ṣá èmi tọ́ tèmi o ah, mo tọmọ tèmi mo tọ́. èmi gan tọ́ tèmi àmọ́ iye ń gbìyànjú òun ló hmm. kàn fẹ́ yọ ọmọ àlè hmm. òun ní. Oh, ìyá mo fẹ́ èmi lè fẹ́ gbà yín nímọ̀ràn kan o ṣé bẹ́ẹ̀ ṣe wà yìí ṣé ìwọ̀n pé ìyá àti mo fẹ́ gẹ́gẹ́ bí ìyá sọmọ ẹ close ẹ súnmọ́ra yín pẹ́kípẹ́kí ẹ̀yin ò máa ń ṣàkíyèsí láwọn ìgbà kan bóyá kí mo fẹ́ kàn tiẹ̀ lọ kó káwọn ọ̀rẹ́ kí wọ́n fẹ́ múra bíi jàgídíjàgan ìgbà míì kọkùnrin lu tí kò ya àwọn irun wọn bí ìgbà tí tó ń bí ìgbà tí yàn gbé kúrán sórí ó ti ní tó máa yà sí design kò kówó wọlé kó ń fa ṣòkòtò sí wíwá kó máa dá lérú ṣé mo pé irú nǹkan yẹn gan mo ò ní sọ fún yàn pé òun ṣe bó bá ṣògùn gan kò ní jẹun gbọ́ ṣó máa jẹ́wọ́ kò ní jíwò ah! ọlọ́run ní jẹ́ kí inú ọmọ dùn wa ẹwà padà wọn ń rò ní. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ Yeah? Sure. Ìyá Túndé, kí ló tẹ̀ ń tàn ìyá mo fẹ́? Ọ̀ọ̀ ẹ̀yin ò tán, ṣẹ́yin ò tán, ẹ̀yin ò tán lẹ́ni kó jẹun kó ṣara gírí. Adarí wọn rún. Mm ètò wa ń sọ fún wípé láìpẹ́ láì jìnà mo fẹ́ adé èèyàn. ẹni sùúrù ṣé èèyàn máa ń tọ́jú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án ká ni a ní sọ fún pọ́mọ ẹ̀ ò ní dé àbíyamọ ni wá. ẹ wò mo fẹ́ kò lè dé mọ́ láyé hmm. èpè kọ́ o ẹni tó pààyàn wọn máa pa ni kátẹ wá ní by mistake mo fẹ́ tiẹ̀ wá fẹ́ dé pé mistake o hmm. a ti di disable hmm. bí wọ́n ti kán apá ẹ̀ kan wọn á kọ́ ètò ẹ̀kan ọkọ ti fọ orí wọn ti fọ orí ẹ̀ dànù ah, ah! nǹkan tó ṣe wo dá wọn máa pa ni hmm. wọ́n ní kíní náà pọ̀ jù ẹ̀yin náà ah. wò wọ́n tẹ rọ́ọ̀gì wọ́n ṣe gbogbo lérin gidi lórí pọ́ńtọ̀sán yìí náà. orin gidi orin gidi. wọ́n tún ní tẹlifíṣàn irú ọ̀rọ̀ katikati wo lè ṣe ṣe tẹlifíṣàn nìyẹn àbí cupboard. ó ṣàtẹ̀ ṣì ń lò kan <laughs> wọ́n yìí ń wò kan àbí lórí ọ̀sán tó ń ta ikọ́. bẹ́ẹ̀ ni olórí ọ̀sán mo fẹ́ tán tiẹ̀ fẹ́ pa ìtọ́ ẹ̀pọ́n máa pàdé ẹni tó pa ìlú ìṣe mi. ẹ tí mo bóyá máa pa ah, ah, ah, abiyamọ làwa náà kò dáa béèyàn bá tiẹ̀ ń sọ̀rọ̀ ọmọ èèyàn á máa ṣẹkù díẹ̀díẹ̀ hmm. ẹ láìkí aṣọ tán. Hmm. kóun náà náà bá ti ṣe dáadáa ẹni tó bá pààyàn wọn máa ń pa. ẹ àmọ́ pọ́n máa pa ni àmọ́ ṣáà ẹ má ì tí ì jẹ́ pọ́n pa. olùkọ́ wá dà báyìí. mo fẹ́ mi dà ó mi ò lẹ́nu kankan ni mo fẹ́ gbà ó <laughs> ah, mo dárọ̀ tàbí mo ṣẹ̀ mo lẹ́nu kan. kí ló dé tó o jókòó sídìí igi látàárọ̀ tó o wọlé sùn títí dùrú dúdú bàbá kí ni mo fẹ́ wọlé lọ ṣe ọmọ mi kan ṣoṣo olówó ní àhámọ́ àwọn ọlọ́pàá yẹn tí wọn náà máa ti gbé lọ sílé ẹjọ́ láìpẹ́. Hmm. ìwọ ló ń bẹ̀rù níbi tí ọ̀sẹ̀ rù arígbá ńlá mumi láàrin àwọn òkú a sì kà mọ́ wẹ̀yìn láàrin àwọn alààyè kògbókògbó tí ń bẹ láàrin àwọn ẹbọra àwọn mẹ́tẹ̀ẹ̀ta parapọ̀ wọn láwọn ọ̀bọ̀mọ ọ̀yẹ̀kú jà ọ̀yẹ̀kú fi ìyá méje ó fi fọ́ arígbá ńlá lórí ó fi ìka òsìkà mọ́bẹ̀yìn ó fi pa òsìkà ó sọ kògbókògbó di omi lọ́gbọ́lọ́gbọ́ tí ò lórí sun kí ló dé tó lè sọ ọmọ rẹ dọmọ oníyàá Huh? ṣáàlà ni mò ń lá ọmọ oníyà méje. ọmọ oníyà méje níbo o ti gbọ́. ojú àlá mi ni wọ́n fi ń yé mi wípé tí mo bá fẹ́ jẹ ikú rànràn kó tán àfi kí n sọ ọmọ mi di ọmọ oníyà méje. <laughs> ọmọ oníyà méje ajẹ́rẹ́ fi gbogbo ara jó mi nù ọmọ oníyà méje ẹni tí ń bẹ nú yẹ̀wò tí ń bà gbogbo àdúgbò lẹ́rù ó wọ̀lú láì dá gbogbo ará abúlé ní sákìjokíjo ìyẹn burú àfifájá <laughs> wá ṣé lóòótọ́ ni ìwọ fẹ́ sọ ọmọ rẹ di ọmọ oníyà méje ni. bẹ́ẹ̀ bàbá tí o bá ti ní sí ewu lẹ́gbẹ̀rún ọkọ̀ ń jíjẹ. kò ní í ṣe wù kò ní í ṣe wù fọkàn rẹ balẹ̀ ọmọ òun dàrí. wà láhàámọ̀ àwọn ọlọ́pàá kódà ọ̀la ni wọ́n máa fojú balẹ̀ ẹjọ́. ilé ẹjọ́ ó láṣẹ àṣeyún sí láì rí tàgírí awo òwú ah. ẹyin àìfárí lẹ́yìn olórí. Ah, bàbá ìṣàánú mi ìṣàánú ah. mi púpọ̀ lọ́wọ́ mi bàbá ìṣàánú mi. bẹ́ẹ̀ já ńlá bá sọ lómi àrílé omi bí kọ̀ǹkọ̀ sọ lọ́dún àrílẹ̀ odò bẹ́ẹ̀bù bá ti ra ìgbodò láárí bádìí ẹ̀ bá ti pamọ́ yóò dòrò mọ́ di yẹ mo fẹ́ ìwọ́dà. má súnmọ́ ewọ ọ gbọ́dọ̀ débẹ̀ ìgbésẹ̀ kan ikú ìgbésẹ̀ kejì àrùn ni àgbà kábíríkì tún ní òfin gbọ́sẹ̀lẹ̀ àgbà òkété mọ́rí òkìtì ṣe yẹ̀wù ọ̀pẹ̀sẹ̀ gísẹ̀ gírẹ́nu ọmọ awòrán ìjókòó sí ìwọ́dà ó dà báyìí ìwọ wá lè padà síbi tó ti wá báyìí. ọlọ́run ẹ ti gbọ́dọ̀ má mi ẹ má ti padà ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ jọ̀ọ́ mi ò mọ kókó ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ má ti padà ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ má ti padà ẹ jọ̀ọ́ ọ padà síbi tó ti wá ah, ìparapara tó bá gbọmọ yájò náà ni ó dájú ọmọ padà síbi tó ti wá. ìwọ gangan ni mo fẹ́ ránṣẹ́ lásìkò yìí ìwọ ni mo fẹ́ bẹ̀ iṣẹ́ tá a bá sì rán kọ̀ kì í pakọ̀ àbámọ̀dá kan ò ní dá tiẹ̀ kọ́mọ̀ṣẹ́ ìwé ayé bá ti wílẹ̀ gbọ̀ràn gbà oníṣẹ́ tó jẹ́. ló ń dúró ṣe ní koríta sí gbẹbọ. ṣebí wọ́n ní ilé eléré la ti ń ṣeré ilé olódù la ti ń sọ odù ibi alárìíyá bá pagbo àríyá ẹ̀ sí ibẹ̀ la ti ń bá ṣàríyá ilé ìyá mi àkọ́kọ́ rèé ilé bàbá ọmọ ọ̀dẹ̀ kì í bọ ọmọ lẹ́rù ìdí nìyẹn tí mo fi fíbi ìṣàfẹ́ mi. ilé bàbá rẹ ò débi ó yá má lọ ó káre ọmọ akin ó ti fẹ̀kọ́ tó ọ̀lẹ̀ wò dandan wà ní kò di jíjẹ fún ọ lónìí náà ni ló di iná ńlá abára yòò lódò òórùn kàtàrí tí ń jó ní wàìwàì lónìí ló di afẹ́fẹ́ ńlá nílé eléjì ló dẹ̀ fúùfù nílé ọlọ́sà mo pa gbogbo ẹ̀pọ̀ ó dì kan mo wá fún ọ lómi mu gbà. arákùnrin kí ló ṣe é tó ń sunkún. kò sí ó kàn wù mí ni. ṣòro ṣáà ní funfun títí má sì dúdú kankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni ọ̀nà ò ní dán títí má sáyé ẹ̀gún kankan bẹ́ẹ̀. léyìí tó túmọ̀ sí wípé àwa tá à ń rẹ́rìn ó nídìí tá a fi ń rẹ́rìn. àtẹni tó ń sunkún àtẹni tó rẹ́rìn yóò ń kálukú. ó kárí ọmọ akin. ó ti perégedé ó ti fi gbọ̀rọ̀ jẹ́ka ó ti ṣe lákàlàkà níbi odò gbé ń gbójú gba ẹni lọ ó yá gbà lọ́nà òde yìí nìṣẹ̀dá mo fẹ́ parí gbogbo ìdánwò tá a gbélé lọ́wọ́ bí ọba ti aṣàṣeyege ńbẹ ọparí nu wọn. Ah, bàbá jẹ́ kí n dúró máa dúró tì í ní. Ah, bẹ́ẹ̀ dúró bẹ́ẹ̀ dúró ohun tí ó ń ṣe ni ó ṣe. bàbá ẹ mo yé mi bẹ́ẹ̀ àmọ́ ẹ jẹ́ kí n fi ṣe ojú àwo làwo fi ń gbọ̀bẹ̀ jẹ́ dùn. Eh, lóòótọ́ ni ajé òní rorò títí kọ́mọ bò ń lé gbé sẹ́yìn ọmọ wípé ibi tí mo fẹ́ wà ń yọ ọmọ gbé bẹ̀ ẹ̀yìn àti ṣẹ̀dá mo fẹ́ lẹ́yìn gbénú ilé kan náà papọ̀ yọ wà lọ́dọ̀ yín ìgbà náà làwọn tí wọ́n wá fìjà lọ́hùn ni wọ́n kàn yọnu. ẹ bàbá yẹn dà ṣé bọ́mọ mi ni adẹjọ ń gbé papọ̀ náà tẹ́lẹ̀ ni. ẹyin ẹlẹjọ máa ń gbé pọ̀ tẹ́lẹ̀ àmọ́ ọ̀rọ̀ ti yàtọ̀ báyìí ejò ti wọ́pọ̀ ń bi ìtànà toró lè máa ṣe àwọn ìwà kan bí idán bí idán bí idán bí idán lójú yín àwọn lọ́jọ́ ẹ̀ máa ń sọ èyí lásọ tẹ́lẹ̀ o. mo ti bọ̀ hmm. ẹ àmọ́ bàbá hmm? nígbà kan kọ mí lóminú ẹ wò ó tí àwọn ọlọ́pàá tó bá kófìrí ọmọ mi kọ̀ tí wọ́n fojú kàn. Ah! ìgbà náà làwọn wá kàn yọnu tiwọn ibi táwọn ó ti kà gbáko tiwọn nù èmi mo sọ bẹ́ẹ̀ fọ fọkàn rẹ balẹ̀ kò séwu ah! mò ń bọ̀ wá mò ń bọ̀. ó ti dánmọ níyà méje ó dán yẹ̀kú ó dán lẹ́lẹ̀ ó di jíkọ̀ pàkan pàkan kọ̀ọ̀kan yè ó di afẹ́fẹ́ tí kò ṣeé mú ó dojo wẹ́líwẹ́lí tí pàlà ìgbọ̀rọ̀ ó domi gbígbóná fọlọ́pọ̀ ọ̀kà òdèlé lè sọ fún gbogbo jẹwàjẹwà ó da àgbàdo inú ìgò tó dáwò mọ́jú fàdìyẹ. ọmọ oníyà méje o. Ah. ah. ṣé bẹ́ẹ̀ náà lórí ni. mami ó tọ́ ni afẹ́fẹ́ lẹ́lẹ́ lélẹ́jì ni mo rán níṣẹ́ ẹ̀fúùfù lẹ̀lẹ̀ ilé ọlọ́sà ni mo bẹ̀ lọ́wọ́ ẹ̀ ọgbàlẹ̀ gbàràwé lẹ́ṣin tí mo kù ṣàwọ̀ bí mo ṣe wà yìí abracadabra ni mo bá yìí. abracadabra. The more you look, the less you see. I'm èmi ń pa mí. E, ebi ń pa ẹ́. Hmm, ó ti pẹ́ tí mo jẹ nǹkan tó dáa. Ẹ bá wá nǹkan tó dáa. Kí ló fẹ́ jẹ gbogbo tó bá ti fẹ́ jẹ màá ṣe? Ó ti Túndé ìyá Túndé ẹ̀hẹ́. ẹ bá bọ̀ kíyà. kí ló dé ó ti dé tani tani mo fẹ́ mo fẹ́ àwọn ah, ọ̀rẹ́ ah. báyìí báyìí báyìí báyìí. mo fẹ́ bíi ti báwo. alo ti dé mo fẹ́ fẹ́ bá pàrọ̀ sí ẹ káàsán ẹ lẹ́ báwo lára yín. Ah, ah. ṣé kíkí tẹ̀ kí mi lánàá àbẹ́ ìtẹ́ kí mi níjẹta. nẹ́tíwọ̀kì yóò dá o mm. à ń pè ẹ wo èmi mọ̀ pé ẹ ti fojú ara yín rí ọmọ mi ti dé ibi tẹ fojú sí ọ̀nà ògbàbẹ̀. Ah. ẹ ṣe o ti dé àwa ò mọ. ẹ ṣe eh. ẹ wá máa máa lọ ẹ pẹ̀lẹ́. Hmm. ẹ kú àlejò ẹ kú àmójúbà ẹ rọra ó. mi kí ló dé tẹ́tí sùn lásìkò. ẹ wá wò bóyá kú dáyà ni mi àbí ẹgbẹ̀rún ọdún lè ní òkè mi gbọ́ngbọ́n ni mo mọ̀ pé lọ́kàn yìí ẹ máa rò pé bóyá lóòótọ́ ni mo ṣe nǹkan tán ni mo ṣe màámi ọmọ náà gbà ní tí mi ò gbọ́dọ̀ sí iṣu yọ. láìpẹ́ láì jìnnà ọ̀tọ̀ ọ̀rọ̀ máa fara hàn màámi mò ń bọ̀ mi ò tí ì dé. tí máa dé tán mímì mi á máa ní àwọn ọ̀tá mi lára ẹ lọ sùn. dájúdájú mo fẹ́ mi lélẹ́yìí ọmọ oníyàá méje tí àìfojú rí ọmọ oníyàá méje tí àìfojú kan ọmọ oníyàá méje tí wọ́n fi pàṣọ na àwọn ṣèbíṣèkà kí wọ́n lè dẹ́kun ìwà ìbàjẹ́ ọmọ oníyàá méje tí èmi jẹ́ ìkẹjọ wọn.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 fọ́ṣọ́ méjì ò gbọ́dọ̀ fojú kanra wọn. ṣé kí n wò láti ilé mẹ́jà ní ọkọ̀ ọlọ́pàá ìlú ojú àgbò. báwo lẹ ṣe rò wípé ọjọ́ òní máa ń bí. Ah! ó yẹ ó dáa ṣá ó yẹ ó dáa. wọ́n fẹ́ ka lẹ́tà ayọ̀ yìí. kò sí ẹni tó máa kú ọ̀dẹ́ka lẹ́tà yìí ẹ má ka lẹ́tà kankan ẹ já Now look at us, it seems you don't know us. Show me àwa táwọn yìí, àwa náà ń pè ní Fouless Gang. Sọ láyà. Mo láyà gan. Tí n bá ní kọ́ o lè bá wa iye òkú tẹ́ ní kí n lọ gbà kan lọ́yẹ̀ máa gbà lọ́wọ́ àmọ́ yóò smoke dáadáa. ajé ògún onísọ onísọ ọbòjì jẹ́ ní ẹ lọ́wọ́ má má jẹ́ ní ẹ lọ́rùn torí ìwọ lọmọ olókùn ṣẹ̀ ní adé. yẹ tàti gbà ní ọkọ ẹrù yìí kankan ni kò gbélé mi lọ́wọ́. olówó lèmi olóṣì ni wọ́n tọ́jọ́ láyé wa. wá wá wá wá ẹrù mi rè. ṣó wà òkè. mo wà òkè. ṣó lálàáfíà. mo lálàáfíà. ṣó gbẹ́dùn. mo gbádùn. ṣó yọnu. yóò yọnu. ó yọnu. mo ní wàá ah wo wàhálà ti wà o wàhálà ti wà o gbèsè ti dé ọkàn mi ní bọ̀bọ̀ yìí ò lè ẹ̀ bù wá rárá. Daniel. olówó tí kì fẹ́ kẹ́lẹ́ obìnrin nìyí wọn. ó lè dúró. kí ló dé. kí ló dé bò ló ń lọ. fímílẹ̀ o jẹ́ kí n lọ jíṣẹ́ tó rán mi o. iṣẹ́ wo mo rán ẹ. ibi tó bá wù olówó ẹni ní ràn ní lọ jẹ́ kí n lọ jíṣẹ́ tó rán mi má dì mí lọ́wọ́ o. kò sí gbàkúgbà tí Kọ́ládé bá ṣẹ̀ mí lọ́wọ́ tí mi ò ń ta mo máa ń ta gbogbo àkàrà mi tán ni. ipe àwọn kì í ṣe alájẹ. bọ̀dà mi ò sọ bẹ́ẹ̀ o. láti last month o ti promise pé o fẹ́ fún mi lọ́wọ́ mi ó sọ fún pé ṣáníjà ni máa gbé nǹkan tó sọ náà. fún mi ní wíìkì tó bá máa fi di next week i will pay you your money. next what. ọjọ́ kan ti wà tí mi jókòó rí tí mò ń ta lúdò pẹ̀lú ọ̀rẹ́ mi ó dẹ̀ ló fẹ́ lọ lo rẹ́sítù tó máa lọ báyìí tí máa padà rí òkú kan ló jókòó síwájú mi tó ń bá mi ta lúdò. ká ló wà lọ́la náà. èmi ni mo lu o six ni mo ná o. ọ̀daràn rẹ̀ mú ìrọ̀mú ìrọ̀ ṣe pariwo kò sí láàrin ọ̀sán àwọn abẹ́gbẹ́ kan tí wọ́n bá títí gan ọ̀yàn bóyá máa lọ fún yàn no no no understand. kí ló ṣẹlẹ̀ gan-an kí ló ṣẹlẹ̀ tó náà kún bí òkú látàárọ̀ kí ló ṣẹlẹ̀ gangan. aráyé àlọ́ ẹ̀ disturb wa. ẹ má gbàdúrà sọ àná. láti wèrè wà lára tí a bí láti kó ṣí ire kí ló ṣẹlẹ̀ ẹ̀rẹ̀ ń pọ̀ ẹ̀rẹ̀ ń pọ̀ ẹ̀rẹ̀ ń sọ̀rọ̀ tẹ bá rí aftermath ẹ máa ma pariwo ọba yín ṣèkà ni. ṣẹjọ ẹ wà ní ṣẹjọ ẹ kọ tí alaba gbé ní sánlẹ̀ kékeré agolo ẹ ni ṣé o mọ̀ wípé orí yeye ní mọ̀kún ta ìṣẹ́ ló pọ̀ èmi tó ń wọ lórí ìjókòó ìyá oníyà ẹ̀ṣẹ̀ àìmọ̀dí ló pè mí dẹ́wọ̀n tí mò ń ṣe àmọ́ kọ́lọ́ má jẹ́ ká rogun àkóbá. wọn lọ ráyè tó ń bá rojọ́ ṣùgbọ́n tọ́lọ́gbọ́n bá sùn tó fàṣọ jóná òmùgá lóhùn ẹ̀ ló pọ̀ ló bá ara táwọn abẹ́rẹ́ òwe àjọ dànù àìmọ́ ẹ̀mẹsẹ̀ bàbá kan jẹ̀yà mi ta wà ó wà lórí ọwọ́ ẹ̀já rẹ̀ sọ bí a rẹ̀ kí ni ó sì máa wà. Ah. èmi tó ń wo ìkàbùmá mi ìdí iṣẹ́ mi ni mo wà ìyá ìmọ̀dí èdè gbẹlógbè débi. kálukú rọjà fèsì ọkàn. tó bá jẹ́ lóòótọ́ nǹkan tá a mọ ọwọ́ tá a mọ̀ sí gbogbo yín dé prison lẹ wá hmm. a lè tọrọ ẹ̀mí hmm. ah, ọlọ́wọ́ ọdún là ń jọ wà nínú iṣẹ́. bá a lajẹ yìí ah, how come bọ̀bọ̀bọ̀ ṣe ṣe ibà ṣe máa lọ náà rè ni. ẹ ṣe báyìí. ọ̀pàpà parada. Do you like the shirt? I like Abi. babe. Èmi Nice one. Um, I'm at one o'clock, so straight up. Àná gbé bọ́ọ̀dì. Good time. Ó loud. Let's go straight up, straight up. <laughs> Oh, Buluan lọ báyìí. Má lọ náà. Ẹ́ níbo ló ń wo mọ̀ pé má ṣe ilé ayé ló ń gbé ni? Tó bá ti ṣe ó dòdì ọ̀run. Bó o ṣe rò mo ṣe ń dá padà fún ẹ pé má ṣe o. Ọ̀dà ìpò ṣé kí n fi ẹ lẹ̀? Mo dẹ̀ sọ fún un. Ibo ló sọ fún sí? Mo sọ fún un. O sọ fún un. Nǹkan kan náà lẹ́yìn méjì ń rò tiẹ̀ kọ́ loud ó wà loud ju tiẹ̀ lọ ni anyways ẹ ká padà sí ibi tá a ti ń bọ̀. ẹ. yes ẹ dọwọ́ síwájú. dọwọ́ síwájú ọ̀pá pàpàràdà. kí la tó padà wá ṣe ń bí ọ̀nà. Hmm? kí la wá ṣe ń bí. kí lẹ ní ṣe ń bí lọ́bọ̀ ṣe ń sọ̀rọ̀ mo ti sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kò síbi tẹ́lẹ̀bọ̀dé máa lọ nínú ìbọn yìí mo tó bá dẹ̀ gbìyànjú àti lọ́nà wọn á padà síbi ìgbà wo la tún máa padà lọ rẹ. padà bọ̀ síbò. níta ti wá ebi láti wọ́ o. anybody ò lẹ́nu ìwé wọn tábàtì máa jáde gan kò tí ṣe fàájì mọ́ any outing táwọn máa lọ sí àfẹlọ́mí business doing your going for business not fún fàájì mọ́ kò tó bá lè gbìyànjú àti sáré lọ́wọ́ kó tó máa tẹ̀lé sí wèrè ọlọ́kadà jẹ́ kẹta mi o ara mi o ìfẹ́ kúṣà yeah, yeah. Eh, mo rí pópè, mo Oh, madam, you don't mí ló network. You don't bí ló ń ṣe Yeah, eh, I should bó ní o máa Oh, Lenny, it's okay, it's okay. Eh, no problem, àbọ̀ ń Hehehe. <laughs> Stokes, Stokes, already ti Eh, no problem. I will see. sí tells me àwọn hotels mi Hey, Roy, Roy, Roy. tó what ti work with? my you say? All cabo. Good morning, sir. He's ready, sir. Oh, he's ready? Yes, sir. Okay, I love him more. Uh, all right. Olóbìnrin kọ́bìnrin! Olóbìnrin kọ́bìnrin! Wọ́n dùn yìí kápá apá ò kápá! Wọ́n dùn yìí ká òsè apá ò ká òsè! Wọ́n dùn yìí ká kànga kànga ò ṣe é bínú kó sí! Afẹ́fẹ́ lẹ́lẹ́ ilé ilé jẹ gbéra pa! Ẹ̀fúùfù lẹ̀lẹ́ ilé ọlọ́sà ẹ̀ pọ̀ sẹ̀sẹ̀! ìjàkùmọ̀ mi ṣe tán mo fẹ́ jáde ọ̀sán ọmọ oníyàá méje ṣe tán mo fẹ́ lọ bẹ̀rẹ̀ ogun. ọkọ mi ṣé kò sí. kò sí mo fẹ́ lọ bẹ̀rẹ̀ ogun ni. ogun ibo ló wá lọ báyìí. ikú sílé àṣẹbí ó dilé òdì ó dilé ọ̀tá ibi afẹ́fẹ́ bá gbé mi rè ilé olódì ni. ṣé kí mi náà kà lọ. ìrìnàjò yẹn ti kàn ṣó ti kàn ẹ̀mí. jẹ́ ká lọ jagun títàn ọmọ oníyàá méje ṣetán fẹ́ lọ sọ̀pọ̀ sórí ìlú onílé. Oh, yes, Dad. Yo, Moshe, they like 20 minutes ago. Come on, trust me. I'm alone actually, mi ò jáde. I just want to sleep all day. Okay, Daddy. We'll see what I'll be expecting you. All right, Daddy, love you. oh, <laughs> ah, Pop man. ẹ̀yin kọ́ ni yes èmi ni. Tòkunbọ̀ kọ́ ni. yes Tòkunbọ̀. ó dẹ̀ ní dáa fún un. ṣe rojú yìí. hello ó kẹ́ ti wà ní street yẹn ó oh, ẹ̀yin lẹ́nu traffic i have seen you. ṣẹ́yìn lẹ pè me? yeah you are the cabman. Um, Adéwálé. oh yeah please I need to get out of here please. Uh, but kilo ló ṣe mọ́tò tuntun yìí. Um, mi ò mọ ọkọ̀ èdè paná ni but I'm not really interested. I jẹ́ kí check battery ah no no no. no. battery ló máa ṣe. no it's fine ma too I've called my dad. ẹ eh, ẹ yeah. all right. don't worry. ṣẹlẹ́rù ni. ah no don't bother I'm fine don't bother. okay okay yeah. okay. yeah we'll pick it up. all right. alájókòó bíi. Desculpa. Gentlemen, ẹ káàsán. ìpìlẹ̀ ìbúlẹ̀ tí mo. mo ń gbé wọn lọ sí airport ni. ok airport ẹ ṣí bùtù yẹn. ok sir mo ti ṣí. ok sir. báwo ni alpha all right all right sílẹ̀kùn yẹn. wà bẹ́ẹ̀. ẹ sà. yẹ. kí ló Yeah. bẹ́ẹ̀. yẹ. gentlemen. sir. calm down. okay sir. ta ló ní báàgì iná ẹ méjèèjì. kọ́sítọ́mà mi hello are you alright. lọ tó ń béèrè lọ́wọ́ mi ni pé báàgì tẹ gbé sẹ́yìn. òun náà ni mo sọ pé ṣé o gbádùn ṣá. ṣé bẹ́yìn lẹni báàgì. báàgì wo ló ní lo báàgì mo gbé sẹ́yìn ṣé mo daft ni màá fẹ́ gbé small bag mo ò ní gbé sẹ́sẹ̀ màá gbé sẹ́yìn sẹ́mọ̀ kọ́tẹ́ sọ bá jẹ́ sọ́ọ́ sọ́ọ́ gan so ní tó gbọ́dọ̀ bí sọ́ọ́ sọ́ọ́ sọ́ọ́ sọ́ọ́ gbọ́dọ̀ bí sọ́ọ́ sọ́ọ́ no tó gbọ́dọ̀ gbọ́dọ̀ bí sọ́ọ́ sọ́ọ́ báàgì báyìí ni. no báàgì ta ni bá máa gbé báàgì máa gbé sẹ́yìn. ọ́físà máa ah, mọ́tò fún mi. ẹ gbà mí mo dára mo máa sí ọgbẹ́ lájẹ́. wọ́n lọ sẹ́yìn wọ́n lọ síbẹ̀ wọ mọ́tò ẹ fún mi. ọlọ́mọ ẹgbẹ́ ò sí kọ́sọ́mọ̀ gbẹ̀dá yẹ kò sí kọ́sọ́mọ̀ ẹgbẹ́ gbẹ̀dá yẹ. ayé mi o. èmi Ajeni I am a successful businessman a damn good big hotelier I don't have just one not two three gargantuous ones ẹ lẹ wá ń sọ pé eh, ẹ mú ọmọ tèmi pẹ̀lú eh, substance kí lẹ tẹ̀ ń pè náà eh, cocaine or heroin for what to spike his system or to enrich himself. that's not possible you see those substances belong to this idiot standing here so ẹ̀yà wá nǹkan ṣe sọ̀rọ̀ ẹ̀. sir ọmọ yín ló ní. come on shut your mouth there tó bá tún tó bá tún gbọ́ tó sàn ọkọ mẹ́. tí n bá gbọ́ pẹ́kẹ́ lẹ́nu ẹ̀ bẹ̀ yẹn wàá fi kú ṣèfàjẹ́ kó tó fojú balẹ̀ ẹjọ́ alákòóbá òṣì. ọ̀gá ọlọ́pàá mi ò parọ́ o ọmọ wọn ló ní o kò ń ṣèmi ni mo ní ẹrù èmi kọ́ ni mo ní o. officer please take this adding criminal away take him away from here i don't want to see him again. kò burú o. dadi dadi. dadi dadi ó jẹ̀bi ẹ̀sùn tó fi kàn àbó ìjẹ̀bi. mo jẹ̀bi kò bá mi bẹ̀rù dáàdi please. sí o no seriously inú mi ò dùn sí ẹ rárá rárá àtijọ́ ah, ah. sọ pé ọlọ́pàá tí ò bá ṣe ti wá ní ìlú yìí ah, transfer ni tẹ́nì kankan tẹ̀ ní gbọ́npa ẹ̀ kálá àwọn ọmọ tó ń ṣe eh, social media yìí tó ń gbé phones káàkiri àbí àwọn press they are caught wind of this now ìwọ sọ fún mi báwo ni o bá ṣe salvage eh, situation yìí. ajẹnifuja yes kì í ṣe jọ́mi náà ẹjọ́ wo àti ọmọ ẹni. lọ́nà o. fine good ìgbà tó ọmọ ẹ ti pààrọ̀ mọ́tò yẹn lóyè kó ti sọ fún ẹ Then I didn't know about it. Mo mọ̀ ń pa ẹ̀. Then how is that my fault? Kano ti sọ fún mi ni Martin instruct our boys wípé mọ́tò tó ń bọ̀ nǹkan ló ń bọ̀ mọ́ o it's another car because I gave them your own plate number. Fúnṣọ́ yẹ nǹkan sọ ọ̀pọ̀ fún ẹ mo dẹ̀ mo dẹ̀ fẹ́ kí kinní yẹn kó máa ronú ẹ pé anything tó bá ti bá mi ó ti bá ẹ o ṣó mọ̀ bẹ́ẹ̀ so you have to be extremely careful. <sighs> Oh ajẹnifujà màá bẹ́ẹ̀ pé kó má bínú náà ni then mo gbàdúrà pé aburú kan ò ní ṣẹlẹ̀ sáà méjèèjì. àṣẹ Èdùmàrè àṣẹ <laughs> eh, are we now good? uh, <laughs> that's by the way. Eh, báwa ni trip Tòkunbọ̀ ó ti lọ. kò tí ì lọ ó sì dalẹ̀ kó tó lọ ṣó mọ̀ pé a lè sọ pé ẹnìkọ̀ọ̀kan ò rí nsìn ọmọ àwọn ọmọ yìí pẹ̀lú phones tó ń gbé kán ti lọ capture the whole scenario but ká tiẹ̀ yọ yẹn sẹ́gbẹ̀ẹ́ kan eh, taxi driver àìtí mọ̀ nǹkan táwọn family ẹ̀ máa fẹ́ máa fà. that's true ní point o. yes so mo ti sọ fún pé tó bá ti lọ lélẹ̀ tó ń lọ yìí ẹ̀ eh, mo rẹ̀ gbàdúrà pé kọ́lọ́run jẹ́ kó lọ láyọ̀ àti àlàáfíà kó lè débẹ̀ eh, ó máa láti sinmi síbẹ̀ náà dìgbà tí bá ti sọ pé kó máa bọ̀. Hmm. that's better it's, it's a good idea I like that. Yes, but you just have to be careful. I will. I will. Ṣé wà you know I grease your palm properly. I know, I know. Àwọn ah, ti bínú jù. <laughs> How Báwo, mami jà ní. Báwo sọ. Ọmọ mi kọ́. Ó wà lókè sẹ́yìn. Ó wà lókè. Wọ́n ṣe ayé ara wọn bẹ́ẹ̀. Wọ́n ṣe ayé ara wọn. Ìgbà tó ti dé lọ ti gba wáìnì kan. Bàbá ẹ̀ mi jọ. Ẹ kó ara yá sọ. Tó bá ti ṣe máa bọ̀ parí lókè sọ́kọ̀. Lókè sẹ́yìn. Ẹ wá. máa retí ògúlùtù ògúlùtù ti rẹ́ bá bá òkò lé. ó ti pé ṣoṣo ó ti dandan kó bí ṣoṣo. ó ti fi jà lọ bí ó di dandan kó oríjà mi ó ti fata pọ̀jù ó di dandan kó sá kíjokíjo. ìwọ lórí láyà ò ń ṣèkà wọ́n ní kó rántí ikú ga olóòní gbọ́. ti dé sí ọlọ́run ó kà ti yọ. èmi ni ọmọ oníyàá méje ẹ pé ẹyin ìwọ ni mí ọmọ ajá lẹ́sẹ̀kẹsẹ̀. ọgbà lóòótọ́ o àjẹnù fújà ọgbà o bí ẹ ti wí hùn. bàbá. ṣé o rí ogun tí ń jà lọ́ọ́lọ́ àfi bí ẹni tí bí ìgbà ẹgbẹ̀rún àjọ̀nù bá ń bá èèyàn kan oṣù ó jà ológun tí ń jà lọ́ọ́lọ́ báyìí àfi kọ́ iṣẹ́ àárẹ̀ o. Ah, bàbá eré náà kọ́ láǹsá yìí ni ẹ tiẹ̀ dún náà kí ni wàá ní nígbẹ́jọ́ fún bàbá àtànúṣà ni mo ti gbẹ̀yìn lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí. látàná òun náà ni mo ti kò sí rìn tèmi àmọ́ béèrè làwà béèrè pé kí ni ti ń jà ọ́ lógun àrètọ́ wàṣà àfi tó o bá fẹnu rẹ sọ pé ah mo fẹ́ sáré o là á ṣẹ̀ṣẹ̀ wà bẹ̀rẹ̀ sí sáré. bàbá ó dáa kí ni wàá ń ṣe bí yìí eré náà là ń sá yìí àbí kí ni wàá bá yín fún. Ah, ẹ sáré bàbá ẹ ṣe nǹkan tẹ bá máa ṣe. Mm. jẹ́ ká béèrè sí ọ̀nà tá a gbà sáré fún ah. ọ̀dà mọ̀ ń bọ̀. ẹ̀yà dá gbogbo bàbá kókó ẹ̀yìn ẹ̀rù agbègbè wa. àgọ́ eléyìí mọ̀ kágò ó àgọ́ ajá ò ní sanwó bodè kò tó wọlé ọ̀rọ̀ ajé ni fújà ni mo mú tọ́ ìwá ta lẹni tí ń bẹnu òkùnkùn tí ń ta fàánú mọ́lẹ̀ gan ta ni ò fẹ́ kí ajé ni fújà ò fẹ́ dọ̀ lórí òróòró ń bo lọ̀rọ̀ rẹ̀ tí ń wá gan làáhàn mi báyìí ní bàtà ké ló tù fẹ́ ẹ làá ajẹ́rìífújà tí mo torí ọ̀rọ̀ rẹ̀ wáyìí ẹ má jẹ́ kí nǹkan kan dà láàmú níbo ni ti wá gan rí níbo lọ̀rọ̀ rẹ̀ ti wọ́ wá. má dọ̀wò ọjọ́ eégún dọ̀wò aṣọ sí lójú eégún ọjọ́ òrìṣà dọ̀wò ó dohun àkọ́tì ilá dọ̀wò ilá kó ikọ̀ dọ̀wò ó wẹ̀wù ẹ̀jẹ̀ igun dọ̀wò ó pa lórí àkàlà màgbọ́ ó yọ gẹ̀gẹ̀ lọ́rùn aláǹgbá tó lérí bòun ó dán òun lọ́jọ́ sí ó dán tó fẹ́ nínú ẹgbẹ́ kiri má dán wò. agbanu yín mọ́. àánú níwájú tani ọ̀wọ́ níwájú ọ̀wọ́ kíni níwájú kíni ta lẹ́yìn tẹ́ ẹ múra <laughs> ẹwà kó aṣọ ẹlẹ́gbẹ́jọdá ẹ ṣàyà yín jẹ̀jẹ̀ ṣìṣì bí òkú gbẹ́gbẹ́ ẹ wọnú ń ìwà ta nìyí nínú gbogbo àwọn obìnrin ayé ìpátá àwọn ya mi àjẹ́ obìnrin dúdú gbòòlù máa kí òǹtàfà ẹ̀fọn akọ́mọ ń fa ojú àlá àwọn tí wọlé láì sílẹ̀kùn ẹyẹ mọ̀gàmọ̀gà sòrò náà lóbìnrin tó lágbára jù láyé yìí Ọ̀rúnmìlà bàbá ẹlẹ́sẹ̀ ọyán òdìdí tí dirí ilé mèrè ó dirí eléèrè kórí eléèrè ọmọ bàbá túká bàbá kúkúrú orí òkè èkìtì ọkùnrin ni níjọ́ tóun àtàwọn ìyá mi àjẹtọ́ ń fa ọ̀rọ̀ ó fi ọwọ́ wọn lé nǹkan báyìí ó wá bá wọn sùn látẹ̀yìn wọn wá ọjọ́ tẹ́ ẹ bá tún bára dáradá dé ń báyìí <laughs> ìjọba òde yìí ó débi pé wọ́n mẹ́nìkan fún rẹ́pìsì o ìfọwọ́ yín ti nǹkan ní ìbáyìí ní ìbáyìí ń ṣe fún yín látẹ̀yìn. ọ̀rọ̀ kan péré mo fẹ́ bá yín sọ gbólóhùn kan bèlè pọ̀ ajé ni fújà tí ń sẹ́nà ẹni tí ń dààmú òkè sẹ́yìn lẹ́ ń bẹ́ ń di ọ̀rọ̀ rẹ̀ àbẹ́yìn kan. àwa kọ́ ẹni tó ṣẹ̀ ló ń jà. ẹ gbà mí kí wàá ní rádàá àdé yìí tẹ́yìn wá ń bá a ká kí ni rádàá àdá tẹ́yìn bá a jẹ́ ńgbà tí ẹsẹ yín kí lẹ wá ń báyìí fún. ẹ wo bí gbọmọgbọmọ bá ti jẹbọ àjọwọ gbà bí àkàlàmọgbọ bá jẹbọ àjàwọ ẹlẹ eléyìí ẹ túwọ mẹ ẹ parẹ́ mi sọ. jánà mọ́ lẹ́nu mo fẹ́ para mi ni. wọ́n gba àmì ẹ̀yẹ lẹ́ẹ̀kejì. lórí àmì ẹ̀yẹ ló gbà ẹ́ ló máa gbà ẹ́. a rí i ẹ fẹ́ sánkù. We see that you wanna die prematurely. èyí ni ìwé ikú sí ìwọ ọ̀gbẹ́ni mákindé. adébóyè wà ní. kí ló ṣe adébóyè. ó fi kú lọ mi. ikú. sórí ìbọn yìí kò sí bọ́n ṣe lè wádìí ibi tó ti wà. ṣé ó ṣeéṣe kí ẹ̀kọ́ máa pa ọmọlàkejì ẹ̀ tó yàmì ẹ̀yẹ lásìkò. nítorí àmì ẹ̀yẹ yìí náà kò lè tó òwe lè. ọkọ mi ló sọ pé òun fẹ́ wá iná ọmọ ló fi jó mi. ṣé wọ́n lè pààyàn torí àmì ẹ̀yẹ lásìkò? àmì ẹ̀yẹ. ọ̀rọ̀ yìí rú mi lójú bákanbákan. irú ẹ tó ń pààyàn àmọ̀ bó ló pààyàn sí i. ìyọ̀dẹ̀ ṣe đã là một chiếc